máa bó gbòòrò ọmọ ẹ̀ ọmọ òpẹ́ lórí kan. kílódé tó lọ skul ó jáde ah. ṣe mo kílódé tó wá ṣe mi kílódé tó lọ skul. lẹ́yìn o báwo. kí ló wá ṣe ń bi. ogún mi mo wá rí. kí ló ṣẹlẹ̀. màdìlò eh. ìyá ẹ̀ sí eh. Eh, ìyá ẹ̀ sí. Ah. ọlọ́run yóò rà láàbíà o. Ah. Ah, ẹyẹ ò sọ fẹ́ yẹ pé kò wọ́. Eh, bó ṣe máa jẹ́ nìyẹn. Eh. Ah. ok ẹ̀yin lẹ ń ta igbó fún wọn bíbáyà bì. mọ̀ rí. mọ̀ rí wo ló ń sọ. mọ̀ rí.